الكلام الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فسلام عليكم ورحمه الله وبركاته ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí a pe àkọlé rẹ̀ ní sí ẹ̀wọ̀n sí nílé ayé jẹ́ fún mùsùlùmí bí ìdáhùn rẹ̀ ó wà nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abi Hurayra radiyallahu anhu eléyìí tí imaamu Muslim tó gbé jáde nínú tírà rẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀mí náà ti ṣe gbé jáde nínú tírà wọn. قال قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إلى أي ẹ̀wọ̀n ló jẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo alìjẹ́nà ọgbà àdẹ́rà sí ni fún àwọn kèfèrí báyìí la Nabi sallallahu alaihi wa sallam So hadithi yìí wọn náà ní hadithi alákọ̀ọ́kọ́ eléyìí tí imaamu muslim mú wá fi kitab az-zuhd nínú kitab az-zuhd nọ́mbà hadithi yìí nínú sahihi muslim ó sì jẹ́ hadithi two thousand nine hundred and fifty six two thousand nine hundred and fifty six ìní hadithi yìí báyìí àtúwárí nínú musnad al-imami ahmed hadith kan tún wá níbẹ̀ láti ọ̀dọ̀ abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma عن النبي صلى الله عليه وآله وسلم قال الدنيا سجن المؤمن وسنته وإذا فارق الدنيا فارق السجن والسنة رواه الإمام أحمد وذكر الهيثمي في مجمع الزوائد أن رجاله ثقات رجال الصحيح أن رجاله رجال الصحيح حديث لي النبي صلى الله عليه وسلم وني الدنيا سجن المؤمن وسنته إلى أي تاريخ ọgbà ẹ̀wọ̀n ló jẹ́ fólúgbàgbọ́ òdodo ọ̀dá sì ló jẹ́ fólúgbàgbọ́ òdodo ẹ̀wọ̀n ní ọ̀dá ni. wa idha faraqa ad-dunya ní ọjọ́ tí èèyàn bá kú tó bá filé ayé sílẹ̀ faraqa as-sijna was-sana onítọ̀hún ti kú lẹ́wọ̀n ó sì ti kú nínú ọ̀dà al-imam al-haythami. al imam al nínú tíra àwọn Majma'u Zawaid wọ́n ní àdéhìí yìí alimami Ahmad ló gbà wá bákan náà At-Tabarani nínú Al-Mu'jam Al-Kabir wọ́n wá ní gbogbo àwọn ẹni tó gbà wá àwọn ẹni tí Bukhari àti Muslim wọ́n gbà àdéhìí lọ́dọ̀ wọn ni àyàfẹ́ nìkan ṣoṣo nínú àwọn èèyàn yìí ẹni Bukhari àti Muslim ò gbà àdéhìí wá látọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n lò náà thiqa olódodo tó ṣe fọkàntán ẹgbà wáyé òun jẹ́ ẹgbà wá kejì tó ní àlékún lórí ti ẹgbà wá alákọ̀ọ́kọ́ mú wa ilé ayé tá a wà ń bẹ̀ yìí òun náà là Nábì sallallahu alaihi wasallam tó ṣe pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ òdodo ni gbogbo mànà tó bá fi lélẹ̀ ìmọ̀lẹ̀ ni ìní ń ṣe àlàyé fún wa nípa pàápàá ilé ayé tá a wà ń bẹ̀ yìí ṣé awọ okuku mà ọlọ́run ọba lọ́ awọ àwọn òríran àyàfi tọ́lọ́run ọba bá ní kó ríran òjíṣẹ́ tọ́lọ́run ọba rán kó lè bá wa fà wá kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ kó fà wá kúrò nínú àìmà lọ sínú ìmà òun ló ń ṣe àlàyé fún wa báyìí pé ilé ayé tá a fún òdodo ọgbà fún àwọn aláìgbàgbọ́ ǹjẹ́ kí ni ilé ayé yìí ti ẹ̀já máa ganan rí nínú òfin ṣẹ̀ríà kí ni ilé ayé ipò wo la lè gbé ilé ayé a dé ilé ayé a fi ń ṣùgbọ́n lápapọ̀ wa máa awo wọ́mọdé bíi pé ẹnìkan nu wa òsì tó fẹ́ lọ ababara rẹ̀ ó dàbí gbàtà ti gbé tayọ ayé rẹ̀ iná ló fà á ló fi jẹ́ pé ńgbà tí kálukú wa dé sílé ayé ń bí ìsọwọ́ sí àfihàn ojú kòkòrò tá a gbé wọbẹ̀ ó ní agbára wọn náà ṣàkíyèsí tí wọn bá bí ọmọ tuntun sáyé wò báwo lọ máa ṣe máa mọ́wọ́ wá sáyé àtẹ́lẹwọ́ ọmọ tuntun àti àwọn ọmọ àka ọwọ́ ipò wo làá bá a bá yìí pé ó so gbogbo ẹ̀ papọ̀ ni ó so níkù kí ló fà á tó fi jẹ́ pé sísun lọ́mọdé máa so ọwọ́ rẹ̀ láì kò jẹ́ pé nǹkan kan bẹ́ẹ̀ nú ẹ̀ àjàjà. tá a bá tiẹ̀ wá mú nǹkan fi sínú ọwọ́ yẹn kọ́ ọwọ́ ọmọ tá a bí nítorí dájú ni pé ká tó rí mi ni tó ń dípò bí ni kò tí ì ṣùgbọ́n tí ń wa nínú ẹ̀mí rẹ̀ òun náà ní gbogbo tó bá ti bọ́ sọ́wọ́ náà ní máa jẹ́ gbọ́dọ̀ tún lọ sọ́dọ̀ ẹlòmíì mà gbọ́dọ̀ tún torí ẹ̀ iná lòlùmọ́ fi sọ yìí pé wa fi qabdi kaffi at-tifli 'inda wiladatihi dalilun 'ala al-hirsi al-murakkabi sísun papọ̀ tọ́mọdé máa ń so àtẹ́lẹwọ́ rẹ̀ ní ìgbà tí wọ́n bá kọ́ bisáyé wọ́n ní àmì ni o àmì ni tí ń ṣe àpèjúwe fún wa irú ojú kòkòrò màá dà màá kó jọ yọ pọ̀ lọ́wọ́ mi ètí kálukú gbé wá sílẹ̀ ayé mo ní kálukú ó sì so ọwọ́ rẹ̀ papọ̀ nù tẹ́ ẹ bá yí awọ ọmọ tuntun ẹ tún rí pé ọmọ ó tún so ọwọ́ padà tẹ́ ẹ bá sí ọwọ́ rẹ̀ yóò tún so papọ̀ padà wajama'a fa awwa'a bẹ́ẹ̀ lọ́mọ èèyàn إن الإنسان insana khuliqa إذا مسه الشر ash وإذا مسه الخير idha massahu al-khayru manu'a ọlọ́run ti dá ọmọ èèyàn lẹ́ni tó ní ẹ̀mí àgbétán àgbétán máa ń sẹ́ni kankan kò fẹ́ lómi torí ẹ̀ ló ṣe jẹ́ pé bí kálukú ti ṣe wá sílé ayé nu pé tí bá kójọ tán màá tún kó síbi tójú òtí ní tó á ń bọ̀sibọ́sí pọ́wọ́ ẹlòmíì ò tó ẹbí kálukú wá ń ṣe sówó rẹ̀ ni ẹ́ tẹbi tẹ ẹ bá rówó ní ìsìn ṣébi tójú ẹlòmíì ò ti tó lẹ́kọ̀ọ́ sí nígbà tójú ẹlòmíì ọ̀bá tó bó lọ́wọ́ rẹ̀ sì fẹ́ tó kò ní rọrùn kò ní rọgbọ fún àwọn ẹlòmíì láti tó nígbà tó ṣe pé ojú rẹ̀ ò tó tàbá rẹ nìkan tó kówó rẹ̀ síbi tójú mi ti lè tó eléyìí tí ó mú kí ọwọ́ mi ó tó oníkálukú wa àní sì dá lẹ́jọ́ wípé àgọ̀ ni ọ́ àgọ̀ ni pẹ̀lú ah, owó wa rọrùn ni. Ah, òun kówó síbi tẹ́lómi ó ti rí ẹ sì mọ̀ yí pé àwọn olójú tí wọ́n bá ti rí kí wọ́n pa ọwọ́ wọn láṣẹ kó mú wọn pọ̀ jù nínú àwọn èèyàn àwọn olójú kò mú ọ lọ torí de eléyìí báyìí ló ṣe jẹ́ pé ńgbà tó mi yẹn bá kójọ tán a tún kó pamẹ́ síbi tójú mi ò ti ní rí a ń bọ̀sibọ́sí pọ́wọ́ mi ò gbìyànjú àti mú. wọ́n fi bọ́sítẹ́ ha. عند الممات إشارة ألا تنظروني خرجت بلا شيء wọ́n nígbà tí ọmọ bá nígbà tí èèyàn bá kú yíyà tí èèyàn máa ń ya ọwọ́ rẹ̀ pẹrẹsẹ títẹ́ tí wọ́n máa tẹ ọwọ́ pẹrẹsẹ nígbà tí kú bá mú yẹn lọ àmì ni òwe ni gbígbé ẹ̀rí mo kójọ náà bí mo ti ṣe ni mo kójọ mo dijọ́ bí mo ti ṣe ni mo dijọ́ ọ̀pọ̀ nínú tẹ́ kó jọ nílé ayé tó ṣe pé ńgbà tẹ́ ẹ bá kú àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí pé wọ́n jogún yín wọn ò ní mọ ibi tẹ́ kó sí láéláé ó sì ń bẹ nínú tẹ́ kó jọ nílé ayé yìí eléyìí tó ṣe wípé àwọn ẹni tí ẹ fi sílẹ̀ sáyé tí ó jogún yín wọ́n padà mọ ibi tẹ́ kó sí ṣùgbọ́n yóò pẹ́ púpọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń kú bí ṣe ń ṣẹlẹ̀ sí wọn lójoojúmọ́ nìyẹn torí ẹ̀ àpèjúwe ni òwe ni wípé èmi ni mò ń jáde lọ yìí o mò ń jáde lọ láì mú nǹkan kan lọ eléyìí tá a kó jọ lówó tó wọ́n àti owó pọ́ọ́kú gbogbo ẹ̀ pátá kò sí ìta lọ síbi kankan ètò ṣe rájò àti ètò ṣe rájò nínú gbogbo nta kójọ nílé ayé yìí báyìí kò sí ibi tá a gbé lọ torí ẹ lọlọmọ sọ yìí pé tuhawwalu an qaribin min qusuri muzakharafatin ila bayti turabi oku díẹ̀ oku díẹ̀ títí jọwọ títí jọwọ ibi títí tá a fi kú náà ni gbogbo àwọn ààfin tó kọ́ tó ṣe pé ògèdè gold ìnilẹ̀kùn ẹ̀ gold làjà ẹ̀ gold níbùsùn rẹ̀ láìpẹ́ láì jìnnà ó kú fẹ́ rẹ̀ tí wọ́n gbé ọ kúrò nínú rẹ̀ ìlà Baitu Turab wọ́n gbé ọ lọ sílé pẹ̀ níbẹ̀ yẹn ni wọ́n bú ọmọ eléyìí tó ṣe gbé nínú ẹrù kò ní bọ́ wọ́bẹ̀ etí òsè kó nínú tó kó jọ ńlẹ ayé kò ní bọ́ wọ̀bẹ̀ so eléyìí báyìí iná nílé ayé báwo ni ṣẹ̀ríà gan báwo ló ti ṣe pele ayé yìí báyìí kí ni ipò tá a fẹ́ gbé sí kí ni ipò tí ṣẹ̀ríà gbé sí nínú àwọn àyà alukur'an ọlọ́wọ́n bá ṣàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ ohun tí ó mú wa mà ike dájú sáká ilé ayé yìí kò já mà kankan. ọlọ́wọ́n bá wa ó sọ nínú suratu Zukhruf nípa alẹ́ ayé yìí báyìí ọlọ́wọ́n bá ní walawla an yakuna an-nasu ummatan wahida laja'alna liman yakfuru bir-rahmani libuyutihim suqufan min fidda wa ma'arija 'alayha yadhharun. ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين ọlọ́run bá ní tí ì bá ṣe pé kí àwọn olùgbàgbọ́ òdodo àwọn mùsùlùmí káwọn náà mọ́ wa lọ yí padà kí gbogbo wọn náà di káfìrí kí gbogbo wọn di ọ̀sẹ̀ bọ kí gbogbo wọn náà di ọ̀tọ̀ ọlọ́run kí gbogbo wọn dẹni tí ó kọ̀yìn sí súnà anábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí èyí bá ṣe pé kí gbogbo yín ọmọ bá ya kèfèrí ni laja'alna liman yakfuru birrahmani li buyutihim suqfa a ò bá mú kí àwọn kèfèrí tí wọ́n sá ìgbàgbọ́ sọ́lọ́run a ò bá mú kí àjálé kálukú wọn kó di ti fàdákà a ò bá mú wọn máa kọ́lé tí ó jẹ́ pé fàdákà ni ọba máa jẹ́ sílẹ̀ wọn mo rò pé a máa ti ń jẹ́ fàdákà òun lówó kejì tó wọ́n jù owó alákọ̀ọ́kọ́ tó wọ́n jù ní kí ni gold tí Yorùbá ń pè ní wúrà owó owó kejì òun náà ní kí ni silver eléyìí tí yorùbá ń pè ní fàdákà tí ìbá ṣe pé kẹ́yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmíní kẹ́yìn náà ọlọ́ba yí padà kẹ́ ẹ di kèfèrí ni ọlọ́run ọba ń mú kí àwọn kèfèrí ọmọ kọ́ ilé tó ṣe pé gbogbo àjà rẹ̀ kò bá jẹ́ ti silver nígbà táwọn bá wá ń kọ́lé tájà rẹ̀ bá jẹ́ silver tẹ̀yìn sì ń kọ́lé tẹ́jà rẹ̀ tọ́jẹ́ ti ceiling asbestos àbí tẹ̀ ń kọ́lé tí àjà rẹ̀ tọ́jẹ́ ti ceiling páálí àbí tẹ̀ ń kọ́lé tí àjà rẹ̀ tọ́jẹ́ ti sílẹ̀ ń sakasaka èyí tí wọ́n á máa kó àgbàdo sínú ẹ̀ bóyá ò tí rìn ò tí ì rìn kan lé tọ́jẹ́ pé sílẹ̀ tiẹ̀ sakasaka ni táwọn bá wá kọ́lé tí àjà rẹ̀ tó jẹ́ ti sílvà tẹ̀yìn wá kọ́lé arígbẹ́ kan lé ṣùgbọ́n ẹ̀ tí ìlẹ́sìn kankan ní sílẹ̀ kò fárò sí làwọn àjà ilé tiwọn mẹ́ńfẹ́ dọ̀tín sílvà ní la ilaha illallah ok káyipẹ́ ò lè wọlé tí àjà yẹn jẹ́ sílvà. kí ló lè ó jì kí ni ó ṣẹ́kù kí ni ó mú èwo ni ó kó èwo ni ó ṣẹ́kù nítorí pé àjà bá jẹ́ silva kí wàá lò gírí rẹ̀ ọ̀jẹ̀ abẹ́ ìfura bẹ́ẹ̀ ẹ̀hẹ́n tó lè bá wa wọrú lé ìjọba fẹ́ jalè yọ sọ pé ẹ kó jáde gbogbo lè la need bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so nítorí di eléyìí báyìí ọlọ́run ọba ní tí èèbá ṣe pé kẹ́ ẹ ya kẹfẹ́ rí àbá mú kí àwọn kí àjálù wọn kọjá ti fàdákà wa ma'ārij 'alayhā yaẓharūn àtẹ̀wọlé àtẹ̀wọnúlé wọn àgàsọ̀ tí wọn máa gùn láti wọlé òun náà ó tún jẹ́ ti sílvà nígbà tí ẹnìkan bá ní kọ́ wá òun kọ́ owó òun wálé ẹ lọ rẹ̀ nígbà tí ẹ délé yẹn ẹ rí àtẹ̀wọlé wípé wọ́n kùn lọ́dà. ibi tó gbẹ́sẹ̀ lé wọn kún lọ́dà sọmọ pé tó máa béèrè ni pé ẹjọ́ a lè pé ó rí pé mò ń tẹ̀ ni wọn náà so wọn wọlé lọ gbogbo ọ̀nà tẹ́ fẹ́ tẹ̀ kọjá wọn kún lọ́dà ṣé kí n máa bọ̀ ni àní máa bọ̀ so ńgbà tó yá wọn ló gùn alákọ̀ọ́kọ́ ni gbogbo òkè tó ń gún wọn náà wọn tún kún lọ́dà ọmọ pé la yọọ ma pé leta ló tún dáa tó tó nítorí pé leta yẹn náà dáa torí wọn fúlọ rẹ ọ̀pọ̀lọpọ̀ ọlẹ lọ́wọ́ àti ẹgbẹ́ pẹ lásán ni wọn ò fúlọ rẹ tọba awọ ẹnìkan lọ tó ṣe pé òun tiẹ̀ àwọn ti wọn tiles ni wọn lẹ̀ mọ́lẹ̀ tiles yẹn wọn kọ nígbà tó wojú rẹ mbẹ orí pé yes ìpín wà lójú ọyọpin ojú rẹ mbẹ wọn á ní kọ́ ọmọ wọlé bọ̀ ọ ni ẹ dàkú sékìntẹ́ pẹ̀lú bàtà ni àbí subhanallah bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé táìsì yẹn ńgbà tó ń ṣe tán wọ́n tún wá tẹ rọ́ọ̀gì kan síbẹ̀ tó pé bí yàrá bá ti gbé bàtà lé ní òtún ti bàtà sẹ́yìn níbi tó kéde wọ́n á ní kó ọmọ wọlé bọ̀ ọ́ dájú pé tó bá ní ọwọ́ bàtà ó kó bàtà lọ ni bí ẹ dákun ẹ má jẹ ń dọ̀tí ẹ̀ báwo wá ni tó bá jẹ́ pé fàdákà bá ní fàdákà ni wọ́n lẹ̀ mọ́lẹ̀ fàdákà gbogbo lẹ́lẹ̀ tọ́ntẹ́ẹ̀ ọdájú pẹlúmi náà akọrin náà kọ́kọ́ dákú lọ gbaragada ọlọ́ọ̀ni tí ìbá ṣe kẹ́ ẹ má bàa ya kèfèrí káwá gbé àwọn akùfà àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn nílé wọn rí bẹ́ẹ̀ ẹ dákúta náà sẹ́kù mùsùlùmí kò tí ì dì bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọlé ayé ẹ wọ àwọn àdúgbò tuntun tuntun táwọn èèyàn ń kó lọ yẹn tó bá wọ̀ tó tó bá wọ̀ sí i. torí pé wọ́n ń kọ́ ilé alárabàrà ọwọ́ àwọn tí ń kọ́lé yẹn gbogbo ìgbà tí wọ́n bá wá tí wọ́n wọlé tí wọ́n ń kọ́ orí pé léyìí ni tọ̀hún mùṣírìkì ni tọ̀hún kùfkáfìrù ni eléyìí ni àwọn nìkan náà ní sáńkó àwọn léyìn ọwọ́ àrílé táwọn mùsùlùmí bá ń kọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀ ju ká máa sun títì lọ ló kọ́ wọn ṣùgbọ́n àwọn kùfàr ẹ rí i pé àwọn ilé alárànbarà ìlà wọn ń kọ́ ilé tó ṣe yí pé wọ́n gbẹ̀mí kalẹ̀ wọ́n lẹ́wọ̀n ṣe bí bàálù lọ́ fẹ́ fò àwọn ilé tó ṣe pé látòdé lásán ìwọ náà ti mọ̀ pé tíyàn bá wọnú irú ilé yìí báyìí èèyàn ò ní fẹ́ padà sílé tiẹ̀ mọ́ làwọn kọ́ kalẹ̀ ọ̀wọ́ eléyìí làwọn èèyàn rí o wàláhì ẹlòmíì sì fi Islam sílẹ̀ torí pé kò lè mú mára wọn lọ bá wọn lọ́kọ̀ọ̀kan ah, ọ̀gá báwo lẹ ṣe ṣe tí àṣírí sì ń bo báyìí tẹ̀ ń fi kọ́ irú léyìí kalẹ̀ pé ah, tí wọn náà bá ti gba Jésù náà ayé ẹ tiẹ̀ máa dáa so o tún lọ bẹ́ẹ̀ lómi ọ́nìyà ah, ẹ̀sìn wo lẹ́yìn ṣe ó ní mùsùlùmí lèmi ọ́nà àṣírí tó wà ń bẹ́ẹ̀ nìyẹn kò lè dáa fún yín lọ títí tẹ́yìn náà bá ti gba orò tẹ́yìn bá ti gbòòrò wọlé tí yín máa dáa ọlọ́bẹ́ lómi wọ́n ní kí ló dé tí gbogbo ẹ fi wá ṣe bó ṣe ṣe yìí báyìí ó ní à kò lè má rí bẹ́ẹ̀ iléegun lòun iléegun tó bá sì yọ lòsì láyé olówù wọn náà bá bẹ̀rẹ̀ sí ní rò pé iléegun tó bá yọ lòsì láyé olówù pé òwò náà fẹ́ di iléegun sẹ́wọ̀n kí n tó ń ṣẹlẹ̀ nu láyé nìsí wọ́n kéde nínú rédíò wọ́n ní ìṣòro kan wà o ìṣòro yìí báyìí sọ ni ìwọ tọ́ ẹ wanu wàánu wàhálà tó wàánu ṣòro ikú kaka ló fi ń jẹun tọ̀sán ọ̀bá talẹ́ talẹ́ ọ̀bá taarọ́ nu rẹ gbogbo ẹ̀ ńgbà tó rí jẹ́ lọ tààrà gbàdé bá tó wákàtí kan gbogbo ẹ̀ ti jòrò nínú rẹ máa bọ̀ wá sẹkúndẹ̀rì sẹkẹndẹ̀rì ni sẹkẹndẹ̀rì sẹkúndẹ̀rì ìnìtò ní ìbá ẹ̀ àwọn òfin tẹ̀sí sí o àwọn òsì fi tẹ̀yà sí gbogbo ẹ̀ tó bá ti wá tiẹ̀ ó dògo o ẹ bá rí tí gbogbo wọn tú lọ àwọn aláàjà lọ́la àwọn aláàjì lọ́la àwọn ẹ̀yà súnà ní mọ́sálásí àwọn bàbá àdínì ní mọ́sídẹ́ẹ̀dì jamiu gbogbo wọn wọn máa dà lọ síbẹ̀ wọlé tí ń bọ̀ lórúkọ ẹjọ́ yìí alọ́sàdúrà ni alọ́sàdúrà ni àwọn ah, mẹ́bitọ́lọ́ àwọn ah, mẹ́bitọ́lọ́ ti gbàdúrà ọlọ́run kúkú kọ́ ájò la hawla wala quwwata illa tọ́lọ́wọ́n bá bá sì fẹ́ ṣe pé kọ́ ya olórí ibu láéláé ọlọ́wọ́n bá ní ká dùn ọgbà ọlọ́wọ́n ní kó lówó ní sọ́ọ̀tì ní ọba kú sọ́ọ̀tì pín wọ́n ní bá wa kópa nínú ọdún eégún tọdún yìí tó bá ti kópa ńbẹ eégún ti sọ fáwọn pé gbogbo ẹni tó bá kópa ńbẹ yóò lówó yóò làlù wàlá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà nítorí pé wọ́n fẹ́ lówó yìí tó ń ti pé àti ìrí káfíru tó yẹ pé àjálè rẹ̀ jẹ́ ti fàdákà àti ìrí káfíru tó ṣe pé àtẹ̀gòkèlé rẹ̀ tó jẹ́ ti fàdákà àtẹ̀wọlé rẹ̀ tó jẹ́ ti fàdákà ẹ wá wò síbẹ̀síbẹ̀ báwọn èèyàn ṣe ń ṣe kófòrò àní wọ́n gbéṣẹ́ fún yàn iṣẹ́ twenty thousand péré ó wá jẹ́ pé wọn ọ̀bẹ rú sẹ́yìn orí tẹ́lẹ̀ ẹni tó wá bẹ̀ ń sẹ́yìn wá jẹ́ káfíru nígbà tó wá bẹ̀ ń sẹ́wọ̀n wá ní sẹ́ẹ̀ tó fẹ́ máa ríro eléyìí oníbẹ̀ẹ́ ni sẹ́ẹ̀ fẹ́ máa ríro oníbẹ̀ẹ́ ni àfikún ọmọ wa sọ́ọ̀tì àwọn ó sì gbà sọ́ọ̀tì àníkù ti dáa fún alẹ́ yìí ọmọ rí jẹ sẹ́ẹ̀ fi rú ẹ̀ lòún rí mọ́sálásí ẹ̀rí nǹkan mìíràn yóò sì di káfíìr la hawla wala quwwata illa ọlọ́ni wali buyutihim abwaban wa surura alayha yattaki'un àwọn ò bá mú kí àwọn a ò bá mú káwọn ibùsùn wọn kó náà jẹ́ ti fàdákà ibi tí wọ́n máa fẹ̀yìntì kó jẹ́ ti fàdákà tẹ́ ẹ bá wá ríru rẹ̀ sẹ́tún sẹ́kù mùsùlùmí má ṣe bọ́lọ̀ lọ́ dá wa ọmọ tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí tó bá mú káwọn kèfèrí ó rí bẹ́ẹ̀ ni kò ní sẹ́nì kankan tí ó ṣẹ́kù má lọ́lọ́run sọ fún wa gbogbo aláàdì káfíìr so kí wọ́n á lóde tọ́lọ̀ wọn bò fi ṣe bẹ́ẹ̀ tí ò ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ìgbà tó ní tó ń bá ṣe bẹ́ẹ̀ fáwọn kùfàr àwa lè padà di káfírúnà kí ló dé tí àwa ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ìwọ lè ṣe béèrè bẹ́ẹ̀ kí ló dé tí ò ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí kí gbogbo kùfàr náà fi di mùsùlùmúnà mo rò pé dáhùn rẹ ti yé kálukú wa tó yé àbí òye torí ẹ̀ ń kó yé ó sì lè má yé ẹ̀hẹ́n kó tó wá rí i pé tírénì sí tí tírénì wá sí wọ́n èrí dádúró mọ́ o <laughs> tọ́ ọlọ́run ọba ní tí ìbá ṣe kí gbogbo yẹn ọmọ bá dìjọ kan náà kí gbogbo yẹn ọjọ́ di kùfàr ọmọ aná òun ọba ń mú kí ìgbésí ayé àwọn kèfèrí kọ́ gbẹdẹmukẹ́ débi pé àjálẹ̀ kálukú wọn jẹ ti fàdákà àtẹ̀wọlé wọn jẹ ti fàdákà àtẹ̀gòkè ó di ti fàdákà tó yẹ pé fàdákà wọn tẹ̀ tí wọ́n fi dókè tí wọ́n fi máa wẹ̀yìn ránṣẹ́ sálẹ̀ alẹ́ yà bọ̀rù látòkè yẹn fàdákà wọn tẹ̀ títí tí wọ́n fi máa wẹ̀yìn lórí baranda pé sẹ́yìn sì ń bẹ́ nù yà òun ọ̀bá mú kí àwọn ilẹ̀kùnlé wọn kó jẹ́ ti fàdákà òun ọ̀bá mú kí àwọn àbùsùn wọn jẹ́ ti fàdákà níbi tí wọ́n máa fẹ̀yìntì gbogbo ọjọ́ ti fàdákà kí ló dé tó fi lóhùn ṣe bẹ́ẹ̀ fáwọn kèfèrí torí pé kò kí gbogbo ó di kò fà á kí ló wá dé tọ́lọ́wọ́n bò fi ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ara àlàyé adóníyà sijinul mu'min wa jannatul kafir òní wípé tó bá jẹ́ pé àwa mùsùlùmí lọ́lọ́wọ́n bá bá ṣe bẹ́ẹ̀ fún ni lódodo gẹ́gẹ́ bọ́lọ̀ ti ṣe sọ pé tó bá pọ́n àwọn kèfèrí ló ń ṣe bẹ́ẹ̀ fún gbogbo owó di kèfèrí lódodo bákan náà tó bá pọ́n àwọn mùsùlùmí lọ́lọ́wọ́n ṣe fún ni gbogbo kèfèrí ó di mùsùlùmí gbogbo kèfèrí ó di mùsùlùmí àdéhùn ọlọ́wọ́n bá sì ti síwájú gbígbé àwọn kan wọ náà àwọn kan wọ àlìjáná laqad haqqal qawlu minni la amla anna jahannama minal jinnati wan nasi ajma'in ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ti sẹ́ òdodo lọ́rọ̀ ọlọ́wọ́n àdéhùn rẹ ti síwájú ó búra ipò òun kún àlìjáná òun sì kúnná pẹ̀lú àwọn èèyàn àtàlìjọ́nu ẹ̀hẹ́n tí ọlọ́run bá wá ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí tí gbogbo kùfáàrù náà fi wá di mùsùlùmí ta ni ọ̀hún àwọ̀ náà mọ́ mo rò pé yé wa ìdínú tọ́lọ́run ọba òfin ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ọlọ́run ọba òsì ṣe bẹ́ẹ̀ fáwọn kèfèrí nítorí tó bá ṣe bẹ́ẹ̀ ta ni ọba tó ṣẹ́kù tẹ́ wà lìjọ́nà tó bá ṣe bẹ́ẹ̀ fáwọn kèfèrí tí gbogbo wa tara bẹ́ẹ̀ tá a di kèfèrí ta ni ọba ṣẹ́kù tẹ́ wà lìjọ́nà kò sẹ́ni tó tún wà lìjọ́nà náà mọ́ so ṣùgbọ́n ó ṣeéṣe kí gbèsè ayé àwọn kèfèrí kó gbé pẹ́ẹ́lí ju tàwọn mùsùlùmí lọ tonti bó ti wá gbé pẹ́ẹ́lí yẹn Ọlọ́run bá ti mà nínú ma rẹ̀ tó ti síwájú eléyìí tí kìí tàsé wípé kò sí ìgbésí ayé kèfèrí ti ṣe lè gbé pẹ́ẹ́lí tó tí àwọn mùsùlùmí ti gbogbo wọn wà á ti torí rẹ̀ tí wọ́n fi Islam sílẹ̀. torí di eléyìí báyìí Ọlọ́run bá wá ní wa kò ní ma ní fàdákà lásán o ọba tún mú kí àwọn ilé wọn náà kó tún jẹ́ pé wọ́n tún kún fún ọ̀ṣọ́ gold àwọn olùmọ̀ nípa tafsir wọ́n nígbà tó lọ́wọ́ bá ti sọ̀rọ̀ fàdákà tuntun wa mú zukurufu wa láyé kan náà túmọ̀ sí gold ìyẹn ni pé àbá mú kí àjálẹ̀ wọn kọjọ́ ti gold and silver àbá sì mú kí àtẹ̀wọlé wọn kọjọ́ ti gold and silver àtẹ̀gòkè gold and silver àwọn àlẹ̀kùnlé wọn gold and silver ibùsùn wọn gold and silver ibi tí wọ́n máa fẹ̀yìntì gold and silver kí ló tó wá kú mọ́ ẹnu kí gbogbo yẹn ó dìbò fún kófóró ni ọlọ́ni wa in kullu dhalika lamma mata'ul hayatid dunya gbogbo eléyìí ọjà máa kankan ibi tẹ́ ti mọ̀ pé ilé ayé ọ̀já máa kankan ọlọ́run ní gbogbo ọ̀já máa kankan ẹ̀rù ilé ayé lásán ni ìgbádùn ilé ayé lásán ni ẹnìkan ara ẹ̀rù ilé ayé lásán wọ́n olùsọ ajẹ́ lásán torí pé dúnìá ni wọ́n pè ló fi jẹ́ lásán dúnìá ìyẹn ni pé ó súnmọ́ láti tán àti tán rẹ̀ súnmọ́ ṣé ìgbádùn á lélẹ́yìn yéé ṣe ìgbádùn toró súnmọ́ láti tán àti tán rẹ̀ súnmọ́ ọ̀nkalẹ̀kùn والآخرة عند ربك للمتقين شو muttaqin الجنة alìjẹ́nà alìjẹ́nà lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ òun ló pèsè kalẹ̀ dàwọn olùpáyọ̀ lọ torí ẹ ìwọlọ ayé ká máa lé ṣé al-akhira ni àbí ad-dunya wala al-akhiratu khayrun laka min al-ula yàgbé ula ọlọ ula yọ ọlọ àkírà ńkọ́ òní ọ̀sẹ̀ kù dúnìyà yóò lọ àkírọ̀tù òní ọ̀sẹ̀ kù wúlẹ́ńbẹ̀ọ́ ilé ayé ni ọ̀nà ni àdúnìyà al-ukhra ńbẹ̀ọ́ ọ̀nà ni ọ̀run ọ̀nà sì tún ni al-akhira eléyìí tí ọ̀sẹ̀ kù eléyìí jẹ́ àpèjúwe bílẹ̀ ayé ti ṣe rí al-imam al-hasan al-basri. al imam al rahimahullah ó ń túmọ̀ àyà yìí ó ní lawla an yakfura an-nasu jami'an bisababi maylihim ila ad-dunya wa tarkihim al-akhirah la a'taynahum fi ad-dunya ma wasafna lihawani ad-dunya 'inda Allah tí ìbá ṣe pé kò wọ́lọ́ kí gbogbo èèyàn di kèfèrí ni ọlọ́run ọba ọba mú kí àwọn kèfèrí ó máa gbélé ayé gbẹdẹmukẹ́ ilé ayé tí ó kún fún ọlá àti ọlà ńlá yìí àmọ́ kò wù Ọlọ́run ike kí àwọn mùsùlùmí kí gbogbo wọn di kèfèrí kí ló dé tọ́lọ̀ wọn bọ̀ ọba fi wá ṣe bẹ́ẹ̀ fáwọn kèfèrí yàtọ̀ sáwọn mùsùlùmí wọn nítorí pé ilé ayé ọ̀já mọ̀ kankan lọ́dọ̀ ọlọ ilé ayé yìí ọ̀já mọ̀ kankan lọ́dọ̀ ọlọ. Hasan al ó tún sọ yìí pé wàlláhi laqad malat ad-dunya bi wa ma fa'ala dhalik fa kayfa law fa'al ilé ayé ó ti kó ẹni tó pọ̀jù nínú rẹ̀ ó ti kó wọn lẹ́rú tó ń ti pọ́lọ̀ ò se bó ti se ipò wọn bá gbaa báwo wá ni tọ́lọ̀ ń bá ṣe bẹ́ẹ̀ ilé ayé ti kó ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ń bẹ̀ lẹ́rú ó ti kó ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ń bẹ̀ ó ti kó wa lẹ́rú tó ń báwo wá ni tọ́lọ́wọ́n bá bá mú kó àwọn agbèrú ilé ayé bẹ́ẹ̀ báyìí ni imaamu hasan al-basri sọ àwọn olùmọ́ni nípa àyà yìí wọ́n lọ́lọ́wọ́n bá wa ó ń sọ fún abílẹ̀ ayé ti ṣe jẹ́ yẹpẹrẹ tí ọ̀já máa ń kankan lọ́dọ̀ ọlọ́run àti ikú yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run ọba débi wípé kò bá mú kí àwọn kèfèrí kún ó ní ilé tó ṣe pé àtòkè àtìlẹ́ kò bá jẹ́ ti wúrà àti fàdákà atukẹ atilẹ rẹ kò bá jẹ́ ti àwọn òkúta olówó iyebíye ṣùgbọ́n Ọlọ́run ọba wa kò fẹ́ kí ilé ayé kó rí àwọn èèyàn kó lẹ́rú lápapọ̀ wa kò fẹ́ kí ilé ayé kó mú kí gbogbo èèyàn kó di kùfàr ńlọfà lọ́lọ́run ọba wa òfin ṣe bẹ́ẹ̀ ọwọ́ nínú àwọn àdìsí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn tó fi hàn wá bí ilé ayé yìí bó ti ṣe má tí ó sì yẹ káwa náà ká gbé tayọ ọbẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ nínú hadith eléyìí tí imaamu tirmidhi àti àwọn míì gbé jáde lọ́nà tó gún régé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní law kanati dunya ta'dilu inda Allahi janaha ba'udatin ma saqa kafiran الإمام الترمذي لو gbà wá ó sì sọ pé hadithun sahih tó bá jẹ́ pé ilé ayé ọba wúwo tó ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ìbá ti jẹ́ kí káfíìrì ó rí kọ́ọ̀pù omi kan mu nínú ilé ayé tó bá ṣe pé ilé ayé bá wúwo lọ́dọ̀ ọlọ́run tó ìyẹ́ ẹ̀ẹ̀fọn kan ní ọlọ́run ọba ìbá ti jẹ́ kí káfíìrì orómi kọ́ọ̀pù kan múnú ilé ayé báwo lẹ̀ ẹ̀fọn odidi gan ti ṣe wúwo tó odidi ẹ̀fọn kan báwo ló ti ṣe wúwo tó ẹgbẹ́ kọ rẹ̀ ẹ̀ẹ̀fọn ó ń túmọ̀ sí pé kò wúwo ẹ̀ẹ̀fọn ẹ wo sí màálù tó bá pe màálù ó túmọ̀ sí pé owó àbí owó Eh, eh, ẹ wá sọ pé lè so báwo wá ni ìyẹ́ rẹ̀ ó ti ṣe to nígbà tó ń gangan lára rẹ̀ ń jẹ́ ẹ̀fán tó bá ṣe pé gbogbo obili ayé ti ṣe tó yìí bó ti ṣe hẹrẹ́ńbẹ́tẹ́ lójú rẹ̀ yìí bó ti ṣe kàràbàtà nínú èrò rẹ̀ yìí tó bá yẹ kó wú ọ lọ́dọ̀ ọlọ́run ọba tó ìyẹ́ ẹ̀fán kan ni ọlọ́run ọba ìbá ti jẹ́ kí káfíìrì kó rómi kọ́ọ̀pù kan mu nínú ilé ayé yìí allahu akbar eléyìí túmọ̀ sí pé ọ̀wọ́n àwọn àmáyà ọ̀sọ́dà wà lọ torí rẹ̀ ọjàkùn ẹ̀bí torí rẹ̀ ọmọgàn ti lọ nísìnyí ó ti pẹ́ láti ìgbà tí kọ́mọ rẹ̀ ó tó dà mà ní nígbà tó wá dé lẹ́yìn ta lè léyìí o pé ta lè lè tọ́ wọlé ẹni bàbá rẹ ni bàbá rí èwo bàbá tó bí ọ náà ni nígbà wọn àti wàá lọ láti jọ bí ó ṣe dáa náà ni kí wọn ni wọn rí kó bọ wọn kàn gbé àpàtì kan wọlé jàǹkáwọ ló kúnú ẹ lórí bí ó ti ṣe dáa iná lọ́pọ̀lọpọ̀ ewé o wàlá ọ̀pọ̀lọpọ̀ ewé tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ yẹn sì fẹẹ bí fún lórí bí ó ṣe dáa náà ni kí ló dé tẹ ìwé ọ bí ó ṣe dáa náà ni. subhanallah lórí bí o ṣe dá ọ̀pọ̀lọpọ̀ òdì ẹ̀wù lọ́wọ́ jáde wọ́n tún wọ́n fọwọ́ tọ́ pé bàbá rẹ ẹ̀ wọ́n ti mí lẹ̀ tí mò ń wá kágan ò lè jẹ́ yí ẹ̀wù sójú ọkọ rẹ̀ pẹ́ni tá a ọkọ ò lè bá sọ̀rọ̀ kọ́gbọ́n má lórí tẹ́lẹ̀ ẹ̀ màgbà tí wọ́n máa ń jáde ńlé ẹlòmíì ti jáde kó tó di pé wọ́n pèrún as-salatu khayrun minan nawm kò sí ní wọlé àfilẹ́yìn aago mọ́kànlá kí ló dé lórí bí ó ṣe dáa láwọn àlú òkè ń bí inú o sẹ́wọ̀n kí lẹ́kọ̀ọ́ àṣeyípo ni bí ọwọ́ aago sah walala torí pé tọ́ba lọ ó ń gbọ́n ọmọ aago tí máa lọ. o le ti lọ méjì àbọ̀ yóò sì wọlé láago kan àbọ̀ sẹ́yìn pé àṣeyípo ìsinmi wákàtí kan subhanallah irú àwọn wọ̀nyẹn wọn à ń bá a sọ̀rọ̀ ọkọ ọkọ báwo o ti jáde nu dictionary ti pẹ́ àwọn màmá tó ṣe pé wọ́n wọ bọ́ksà yóò sì wá gbé kọ́mú sí àwọn àyà ti ń tò gogoro fún ìgbà tí wọ́n tọ́ta ògógóró fún yàn tán tí ògógóró dé ikùn wèrè tí wọ́n ní kó sanwó ni màmá ṣe wèrè fún ẹ pé à ó ń gán wèrè <laughs> lórí pé bí ó ṣe dá iná ẹ ní iná lọ́pọ̀lọpọ̀ kò tí ì dàgbà débi kan bàbá màmá sì sì máa gbogbo yín sì ti dógun ma lẹ́nu látàrí ìjẹkújẹ wọ́n ní gbé yìí mi gbé yìí jẹ owó òde bí ó ṣe dáa náà ni torí ilé ayé tí ọ̀dà máa ń kankan lọ́dọ̀ ọlọ́run torí ilé ayé tó ṣe pé kò wúwo tó ìyẹ́ ẹ̀fọn ẹ̀yọ̀kan lọ́dọ̀ ọlọ́run ọba wa ó tún wá nínú hadith mi anabi sallallahu alayhi wa sallam wani wàllahi ma dunya fil akhira illa mithlu ma yaj'alu ahadukum isba'ahu hadhihi fil yam fal yanzur bima tarji'. rọwa al-imam muslim anabi sallallahu alayhi wa sallam ni mo fọlọ́n ọba búra ilé ayé yìí lẹ́gbẹ̀ẹ́ alqiyama lẹ́gbẹ̀ẹ́ ọ̀run ńṣe lọ́dà bí àpèjúwe kí ẹnìkan nínú yín kọ́ yọ ọmọ àká rẹ̀ yìí ọ̀kan nínú àwọn ẹni tó gbégbá wọ̀ọ̀rọ̀ ayé ọmọ àká ọyọ ṣe pé àpèjúwe ilé àti ọ̀la alqiyama ìṣe ló dàbí àpèjúwe kẹ́nìkan nínú yín kọ́ yọ ọmọ àka àfábẹ́lá rẹ̀ jáde báyìí kọ́ wá rí bọnú òkun kọ́ wá gbé sókè káwọ́ kí ni ó rí mú jáde kí láà rí mú jáde àní rí kankan mú jáde kí láà dínkù nínú omi òkun àdín kankan kù nínú ẹ bílẹ̀ ayé ti ṣe rínu lẹ́gbẹ̀ẹ́ alqiyama yẹn ni kò kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ alqiyama síbẹ̀ yìí náà ń gbọ́ àbọ̀ ọ̀gbọ́rí ikú ẹni tí ó tòṣì jù nínú àlìjẹ́nà ẹni tá a lè pè ló lòṣì jù nínú àlìjẹ́nà aláìní jù nínú àlìjẹ́nà ẹni tí ó ní tayọ ti ń bẹ nu ilé ayé yìí lẹ́ẹ̀mẹ̀wàá yẹn ti pé ilé ayé ilé ẹnìkan fa kọ́ńtínẹ́ǹtì mélòó kọ́ńtínẹ́ǹtì mélòó la ní láyé méje báwọn bó lè ń jò lẹ́sọ́ di méje ẹ́. Eh? amẹ́ríkà áfíríkà europe asia australia méjì yòókù ńkọ́ bọ́lẹ̀ tí na eh? atlantika kọ lẹ́rìí tí àwọn èèyàn bá ti jẹ́ pé wọ́n pẹ́lẹ́ lórí nǹkan gbogbo ní tí ò sí òkun táyìn bá ti pẹ́ lórí à ń kàwé gbogbo ní tí ò sọnù wọn máa wá gbogbo òwe tó ń kọ́ láti ayédáyé kọ́ńtínẹ́ǹtì márùn-ún náà lọ́wọ́ mo ti ẹsẹ bẹ́ẹ̀ sọ pé ẹ North America South America ẹ ẹ Atlantic báwo òkun tó ń jẹ ọ̀kan náà àwọn kọ́ńtínẹ́ǹtì la hawla wala quwwata illa billah yóò ní ju gbogbo nǹkan lọ ah ọlọ́dún dákun mọ́sá àlìjáná lè wọ̀ wá o ẹ dákun wọn lọ tún tó lówó tọkọ létí lẹsẹ wọgán tó wíwẹ ojú tì wọn náà torí wọn náà lè kọ́ lékílẹ̀ ọmọ ẹsẹ̀ kù sá tọ́ kò sí bó ṣe lè lówó tó àyè ọ̀sẹ̀ kù fara yòókù kò sì sí bó ṣe lè gbé mọ́tò sọ́nà tọ́nà ò ní gbára yòókù tó bá ń gbí gimu tí mọ́tò tiẹ̀ bá ń bọ̀ báyìí igi mu tẹlómìnà ọmọ bọ̀ báyìí sá so gíláàni irọ́ lásán nígbà tó kọ́lé ọ rálẹ̀ rálẹ̀ rálẹ̀ títí ibìkan náà ni ọ parí sí bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí fẹ́ǹsì ẹ̀ wọn náà ọmọ ibi tára rẹ bá sẹ́kù sí nígbà tẹ fẹ́ǹsì gbogbo ẹ̀ tán sọ̀rọ̀ pé ibi tí fẹ́ǹsì tẹ bá parí sí bí tẹlomi ti ṣe kí ni ló ti bẹ̀rẹ̀ sọ̀ṣùgbọ́n àlùkìyàmà ẹ wo bí ọlá àwọn ó ṣe pọ̀ tó ẹ wo bọ́lá yẹn ó ti ṣe pọ̀ tó wọn á ní kò ṣiṣẹ́ nítorí eléyẹn wọn á ní ẹ kò wá kò kò kò kò wá kìí ṣe reality ẹ kìí ṣe reality ajẹ́ pé bíbẹ láyé rẹ̀ ń kọ́ imagination. tó ìdí tó fi mọ̀ pé yọ wà reality ni pé ká tó di pa bí wa ń bo náà bẹ́ẹ̀yìn máa gbọ́n ayé yìí náà kó tó bí wa sẹ́mi pé máa wò náà pé sáyé kan sì wà bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá wá kó wa kúò tán kó wa kúò lórí ilẹ̀ tá a di pa àsìmá ń bo láàlọ́ o tún ní kọ́ wà reality sàdé pé wọ́n gangan lára di eléyìí báyìí. àlìjáná ló yẹ ká ṣiṣẹ́ fún àbí èyí tí ó tán yìí àlìjáná ló yẹ ká ṣiṣẹ́ fún o tí ó tán yìí kálukú mú tiẹ̀ ń ni èsì kò wú wọ́n ma ewu wa ń tiwa ewu ń tiwa èyí tá à ń jẹ ni èyí tá à ń lò fi ṣe rere sẹ́ẹ̀rí gbogbo yòókù yìí kèsè tiwa o tẹlomi nínú gbogbo ní kálukú ọ̀wà ni ṣé tiẹ̀ ní ọ̀pọ̀ jù ní àbí tẹlomi ẹ bá wa wò ó ṣé tẹlomi ní ọ̀pọ̀ jù ní àbí tiẹ̀ náà la hawla wala quwwata illa billah wallahi ilé ayé ìbáyẹn lẹ́rù ẹ wo àwọn míì ní sí gáràjì wọ́n ti lura wọn darí láàárọ̀ yìí tí wọ́n gbára wọn dáadáa tẹ́jẹ̀ yọ lẹ́nu gbogbo ẹ̀ lórí pé ńgbà tí dírẹ́fà sí. Si five hundred tó fi lé àwọn lọ pé káwọn lọ pín ẹni tó gba owó nsọwọ́ ó nìkan mú two hundred àwọn márùn tó wá kù ó ní káwọn lọ pín three hundred wọ́n sì lura gbogbo ẹnu fọ́ ẹ dákun ṣé five hundred ó di dìkan ẹni tí wọ́n fọ́ lẹ́nu só tó tọ́jú ẹ̀ wàláhì kò tó tọ́jú ẹ̀ bílẹ̀ ayé ti ṣe rí nu wàláhì gbogbo àwọn tẹ bá rí tí wọ́n ń fa tí wọ́n ń fa tí wọ́n ń sọ pé dọ́gbàdọ́gba làwọn jọ fún ẹ̀yin ẹ̀ máa ronú pé sílé ayé yìí náà sílé ayé yìí náà tí kìí dúró lọ́wọ́ èèyàn ilé ayé yìí náà tó ṣe pé tó bá sẹ́kù fáwọn tó síwájú wa níbo làwọn láàrẹsẹ̀ kìbọ̀ ọ̀làní rẹsẹ̀ kìbọ̀ bí kankan. bákan náà ó tún wá nínú hadith látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam etí imaamu bukhari tó gbà wá ó ní mawdi'u sawtin fil janna khayrun minad dunya wa ma fiha àyè kékeré tó ṣe pé a lè fi kòbókò sí nínú àlùjánnà àyè mélòó kòbókò fẹ́ gbà àyè mélòó pàṣẹ fẹ́ gbà àyè kékeré tí kòbókò jókòó sí nínú àlùjánnà báyìí ohun ti ṣe kéré ma anabi ló lóore ju gbogbo ilé ayé lọ àti gbogbo ti ń bẹ nu ilé ayé wa yìí la hawla wala quwwata illa billah kòbókò tó ayé tó wọn bá fi sínú ẹ̀wù ọmọ tó wọn fẹ́ fi báwí òní mà tí è mú súnmọ́ tó bẹ̀rẹ̀ sí ní jàbọ àyè tí ó wàá jókòó sí nínú àlìjẹ́nà bó ti ṣe kéré ma ó lóore ju gbogbo ilé ayé lọ àti ti ń bẹ nu ilé ayé tóbi lè ayé ti ṣe má nìyẹn o wọ́n tó wà máyà tó a sọ pé tó bá jọ gba alẹ́ máa jọ fún ìwọ gbàgbẹ́rẹ́ ẹni tó bá sì bọ́ dán wò yọ gbà kòbóró bílẹ̀ ayé ti ṣe má lẹ́yìn eléyìí kí wọ́n á ní túmọ̀ ọ̀rọ̀ anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam tó ń sọ fún wa yìí pé ad-dunya mu'min wa jannatul kafir ilé ayé yìí o ọgbà ẹ̀wọ̀n lọ́jẹ́ fólùgbàgbọ́ òdodo àlìjánná káfìrí ni o kí ni túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó tún sọ yìí pé adúniya sijnul mu'min wasanatuhu wa idha faraqa adúniya faraqa sijna wasana ìpè ilé ayé ọgbà ẹ̀wọ̀n ló jẹ́ fún múmìnì o ọ̀dá ló sì jẹ́ fún múmìnì nígbà tí múmìnì bá wá kú tó fayé lẹ̀ níjọ́ náà ńlọ bọ́ lọ jáde kú lọ́gbà ẹ̀wọ̀n níjọ́ náà ńlọ bọ́ lọ́wọ́ ọ̀dà àkọ́kọ́ kí ni ń jẹ́ wọn kí sì ní ń já àlùjánnà ọgbà ẹ̀wọ̀n ọlọ́run má jẹ́ ó tọ́ sí wa láyé má jẹ́ ó tọ́ sí wa lálùkìyàmà ọ̀nà àlàyé tó ṣe wípé wọ́n á máa fìyàn sí fún ìbáwí látàrí pé èèyàn ṣẹ̀ṣẹ̀ kan tó ṣe kó burú tá a bá wá fi irú rẹ̀ lẹ̀ pé kọ́ máa lọ láì jìyà ó súnmọ́ kẹlòmíì náà káwọn náà tún máa hurú wáyùn àmọ́ tá a bá mú lọ sẹ́wọ̀n tó di wípé ó ń jìyà níbẹ̀ ń ṣiṣẹ́ àṣekára ń bẹ̀ àbí wọ́n ti ẹ̀ ṣe mọ́bẹ̀ lásán wọn ò fún níṣẹ́ àṣekára ṣe wọn ò jẹ́ ó lè máa lọ kọ́ máa bọ̀ bó ti ṣe ń fẹ́ wọn ò jẹ́ ó lè máa jẹun tó wù nígbà tó fẹ́ wọn ò jẹ́ ó lè máa jẹ ńtọ́fẹ́ nígbà tó wù tọ́jà yìí pé ó lè jẹ́ pé oúnjẹ àárọ̀ nìkan ni ó jẹ ó tún da àárọ̀ ọ̀la wọ́n sì lè fún ní tàárọ̀ àti talẹ́ kọ́mọ́sí tọ̀sán wọ́n sì lè fún tọ̀sán nìkan kọ́mọ́sí tàárọ̀ kọ́mọ́sí sì gbọ́dọ̀ pariwo kò gbọ́dọ̀ tani ó àlékún fẹ́ jẹ ẹ̀wọ̀n nǹkan tuntun kọ ẹsẹ̀ délé ayé lábẹ́ òfin ṣẹ̀ríà ṣẹ̀ríà náà takò pé kẹ́wọ̀n wà kò takò pé kẹ́wọ̀n wà ó ti ń bẹ síwájú kí islam tó dé gẹ́gẹ́ ṣe rí nínú anabi yusuf aleyhi bi bí wọ́n ti máa lé wọ́n sọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n tí wọ́n sọ sí ìyà làwọn lérò pé àwọn fi je, wọ́n ti fẹ́ fi bo arábìnrin tó ìyàwó ọba tó fẹ́ kọ́bù ńlá jọsìpọ̀ látàrí zina wọ́n fẹ́ fi bò láṣìírí bó ti mú kókó wọn bàjẹ́ láàrin ìlú gbogbo àwọn obìnrin ìlú nìsín ohun tó mẹ́ta ìpìnì lójú wọn má kọ̀ wá sọ́nà kan tá a lè gbà tá a fi lè mú kí nǹkan ti ń rùn kókó ń bẹ́ẹ̀ àyàfi ká sọ arákùnrin yìí sẹ́wọ̀n nígbà táwọn èèyàn bá rí má wọ́n gbàgbé ní tí wọ́n ti ń sọ nípa àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n fi ànábì Yusuf sẹ́wọ̀n pẹ̀lú ẹ̀mí pé àwọn òbí abùkátà àwọn ń bẹ ṣùgbọ́n ẹ̀wọ̀n tánàbí Yusuf tún dé ó tún di olùpèpè lọ sí díẹ̀ sìn ọlọ́ni ó tún di olùfinimànà ní ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ náà ni ìgbà tí Islam dé Islam ò fagilẹ́wọ̀n ó ti wà nínú òfin àwọn ẹni tó síwájú wa Islam ò sì fagilé lẹ́yìn ìgbà tí Islam dé ṣùgbọ́n èyí Islam takò òun náà ní kéèyàn ọsẹ ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ilé ìtọ́lọ́wọ́n bá ti larú ìyà tí wọ́n fi jẹ̀yàn kalẹ̀ lórí rẹ̀ káwa pé àwọn ò ní lo òfin yẹn ọgbà ẹ̀wọ̀n ni kó lọ eléyìí ní Islam takò ẹni tó bá pààyàn pípa aláàpá o walakum fil qisasi hayatun ya ulil albab ìgbésí ayé eléyìí tí ó jẹ́ ìrọ̀rùn ó fún yín lára gbígbẹ̀san ẹ̀yin tẹ̀ ní làákàyè bẹ́ẹ̀ bá pa àyàn pa bẹ́ẹ̀ bá gé yàn lápá ẹ gé lápá bẹ́ẹ̀ bá fọ́ yàn lójú ẹ fọ́ lójú ìgbésí ayé tí ó rọrùn ń bẹ fún inú kẹ́ ẹ máa gbẹ̀san torí gbogbo ẹni tí ó bá ti láyà láti ṣèkà tí ń bá rántí wípé nítorí òṣèfẹ́ nìkan náà láti san fóun yọ kawọ́ rẹ̀ sẹ́yìn yọ kawọ́ dé kò ní í ṣèbàjẹ́ tó fẹ́ ṣe káwá sọ wípé ẹ United Nations wọ́n ti ṣèpàdé o ẹnu wọn sì ti kò lórí pé kó àwọn apààyàn àwọn ọ̀farama pípààyàn ọ̀tàkò international law àwọn amnesty organizations human rights organizations wọ́n wá ń pariwo ká pé gbogbo orílẹ̀-èdè kọ́ tọ́ bọ̀ wí àní pààyàn má ẹ tọ́ bọ̀ wí àní pààyàn má wọ́n wá láwọn ti ṣàṣeyege àwọn ti ṣàṣeyọrí débi kó àwọn àlùtọ́ yẹ alágídí láyé díẹ̀ ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ti kọ́ bọ̀wé alágídí báwo alófin ọlọ́ ó ní bá pa ẹ̀kún ọ̀pá ẹ̀yin wa nílò dípò ká ẹ pa ẹ fi sẹ́wọ̀n agbére ni ẹ̀wọ̀n agbére báwo sẹ́wọ̀n pẹ́ni tó fẹ́ pààyàn ó ṣeé ṣe kó yẹ pé kò máa ró oúnjẹ jẹ lásìkò ṣáájú kó tó di kó pààyàn ó sì mà pé tó ń bá pààyàn òun ó kúkú di ẹni tíjọba ọmọ ọbọ wọn sọ ń sẹgbẹ́ wọ́n máa rún jẹjẹ ó lè tún apá àyàn kó fi máa rún jẹjẹ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run pípa aláàpá ẹni tó bá pa àyàn òfin ọlọ́run ó ní ẹni tó bá kọ̀ láti máa ṣe sọ̀lẹ́ ó ní sọ̀láàtì ò sí nínú Islam sọ̀láàtì kò sí nínú Islam ó ní kò sí nínú Islam tọ́lọ́ fi rán nàbí Muhammad sallallahu alayhi wa sallam òfin ọlọ́run ni ká pa ká pa kì í ṣe pé ẹ lọ sọ́sẹ́ wọn ẹ̀wọ̀n báwo kápá torí kẹsìn ọlọ́run ọba ó lè bá a dúró dáadáa ẹnìkan sọ yìí pé yẹsẹ pé wọn gbà pé sọláàtì mbẹ sọláàtì mbẹ nínú Islam ṣùgbọ́n sọláàtì ń ṣe ńlọ́wọ́ àfẹni tó bá ráyè yàtọ̀ sẹ́ni tí ò ráyè bíi táwọn yìí àwọn aṣọ fún kẹ́ lọ́ọ́ ṣe sọláàtì o ó lọ́wọ́ lè ṣe lọ́ọ́ ṣe sọláàtì o ó lọ́wọ́ lè ṣe àpàní kálukú sinmi kápá kó ti di káfẹ́ Imam Ahmad lọ́sọ̀ báwọn ẹ̀pà ó di káfẹ̀ wọ́n ní torí kíni tí kò lè ṣe sùúrù ṣe sọ̀láàt àmọ́ lè ṣe sùúrù ká fi dàbẹ́ òun lọ́rùn ó ní tó lè mú ṣe sùúrù ká dàbẹ́ lọ́rùn kọ́dí káfà ó ti di kèfèrí ìmáàmù Malik àti Shafi'i wọ́n ní kọ́ kàfàrà àmọ́ apá so wọ́n ní ká pa sáfi sẹ́wọ̀n ànífi sẹ́wọ̀n Abu Hanifa wọ́n ní ká fi sẹ́wọ̀n torí kìí ṣe pé kọgbà pé sọláàtì ń bẹ nínú Islam àmọ́ àfi sẹ́wọ̀n àmọ́ àfi àjẹ títí tí ó fi ṣe sọláàtì ọ̀rọ̀ tàwọn tó ní ká pa lọ́dà á pa kálukú sinmi tọ ẹni tó ṣe zina torí ẹ náà lọ ń gbọ́ o ìwọ́n tó ẹgbẹ́ ẹ̀ka láàrè lọ́wọ́ máa ṣe sọ́láàt abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó lọ ta tẹ́tẹ́ kan níjọ́ tí òun bá jẹ́ òun ò fi dá yín lójú pé ẹnìkan ò ní máa wọ masjid síwájú òun <laughs> ẹ gbọ́ ọ fẹ́ fìtọ̀ fífọ̀ gbẹ́ ẹni tó yẹ pé kì í ṣe sọ́láàt ó tún wá lórí tó ń bá jẹ tẹ́tẹ́ ẹ o ti kọ́kọ́ dáràn kan lẹ́gẹ̀lẹ̀ mà o tún wá fẹ́ dá míì pé kò wọ́n tó máa ṣe tọ́lọ̀ torí ẹ ẹni tó lọ ṣe zina o ti níyàwó ńlé inú Islam ni ká ṣe fún wọn ni ká pa ni ó ti lọ́kọ Islam ni ká pa kí kálukú sinmi pé àyẹ̀dàkùn ẹ kíní ẹ mistake kíní a mistake has no master kò burú ọlọ́gba master's degree ńgbà tá a bá bẹ orí ẹ̀ kálukú ọ̀sán ló kù yóò kú kálukú ó sinmi mo rò pé yé wa àní sọ pé ẹ fi sẹ́wọ̀n ẹ fi sẹ́wọ̀n ká ẹ ságbàgbé rẹ̀ ló rárá o ẹ wá wò wò ẹnìkan wá ṣe zina ń tiẹ̀ kò tí ì níyàwó rí kò tí ì lọ́kọ rí Islam wa ni ẹ̀ nàlẹ́ gbọ́ ọgọ́rùn ẹ̀ tún gbé pamọ́ fọ́dún kan nínú ibi tá a lè gbé pamọ́ sínú àlọ́gbà ẹ̀wọ̀n fọ́dún kan ẹ̀mí fọ́dún kan tí wọ́n máa ń ah kí ni mo ṣe tí mo fi dára bí zina ni tó bá di lọ́la tá a bá mú jáde kúrò lẹ́wọ̀n lẹ́yìn ọdún kan tó bá rí àwọn ọmọ òfò tí ìbáyé jẹ́ àwọn arìnwòhò tí ọ̀nà àlùbáríkà tó bá rí wọn abẹ́rẹ́ ó lé ní àbí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni kíá tí wọ́n mọ̀ pé yes mo rántí ọjọ́ ẹ̀yìn sì ti mà pé ńgbà tí wọ́n bá si ẹgbà ń fún ṣé kọ́ ọ̀rọ̀ ni bí mọ́sálásí jùmọ̀ báyìí ní pẹ̀lú àwọn parí jùmọ̀ àgbẹ̀ um, ẹ̀yìn èèyàn o ẹ̀dákùntúrọ̀ ọlọ́ ẹ̀dúró ẹ̀dúró afẹ́ ṣe àfihàn kan kó lè bàa jẹ́ ìkìlọ̀ fún gbogbo aráyé lédè kúkúrú ẹnìkan ṣe zina àwọn ànálẹ́gba wọn á tẹ bẹ́ǹtì sí rubí báyìí bọ́yá ẹgbẹ́ ibẹ̀ e o ẹni tó bá sojú ẹ̀ tó bá nílà káì òun náà sì ti plan fún zina kan lẹ́yìn asr lọ́jọ́ ọjọ́ náà yẹn ṣé yóò ṣe pé kíni nítorí pé òun náà ti rí bí gbogbo ara aláàní ti ṣe lé tí ń ké ó tún wá ń retí pé báyà wọ́n fi kọ́ máa lọ Black Maria Túndé wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ọdún kan zina ó dínkù àbí òní dínkù àwọn ọmọ òfò tí ń rìn òhò sáwọn náà ó tún rìn mọ́ òní rìn mọ́ torí pé èyí tí wọ́n bá múnú wọn òun kí ọ̀wà lè wá jíṣẹ́ lẹ́yìn ọdún kan ni torí ẹ̀ èyí tí Islam kọ́ onígbà àwọn àyà tọ́lọ̀ ti là kalẹ̀ fẹ́ni tó bá dáràn kan káwá pẹ́ wọ̀n ni ẹ lọ sọ sí. So si sẹ́yìn kí ntóyìnbó ń ṣe tiẹ̀ nìyẹn ntóyìnbó ń ṣe nìyẹn táwọn ń pè ní human right wípé ẹni tó bá dáràn ẹni tó bá ṣẹ̀ ẹ má wulẹ̀ pé pa ẹ má pa ẹ lọ sọ sẹ́wọ̀n ni kó fi lọ tún ààrẹ ṣe ìwà kí ló dára ń tún ṣe ìwà kí ló dára ń tún ṣe àníbò ń ṣe bàtẹlómì jẹun kẹ pa torí kẹlómì náà ọmọ bàbá bàtẹlómì jẹ ma torí ẹ ẹ̀wọ̀n nìyẹn ọlọ́run mẹ́jọ ọtọ́ sí wa ṣé wàá rí ọgbà ẹ̀wọ̀n bó ti ṣe jẹ́ ọgbà ẹ̀wọ̀n yẹn àwọn ẹni tó wà nínú rẹ̀ munkasiruna qulubuhum ọkàn wọn máa ń rọ ọkàn wọn máa ń lẹ̀ nítorí pé kò sọ́gbọ́n mọ́ kò ságbára kan fún wa ẹni tó jẹ́ ọ̀daràn jù láyé ẹni tó jẹ́ ọ̀daràn jù láyé tó máa fi sí ọgbà ẹ̀wọ̀n níbi tó ṣe pé nu gálágalà tí wọ́n ti má ẹlòmíì ò láǹfààní àti rí onóòsì láǹfààní àti rẹ́lòmíì nígbà tí ìbá ìṣoṣù mẹ́fà ń bẹ yóò ti rọ̀ yóò ti rọ̀ bàjẹ́ tó àwọn etí máa tún lé sí i làwọn ẹja máa ń jẹ́ kí wọ́n tún máa pàdé pẹ̀lú irú wọn irú wọn àwọn ni ó di baba prison yard tó yẹ kó gbé tí wọ́n bá gbé wá àwọn náà kọ́ lù dẹ̀ <laughs> ah, ọlọ́mọ sí wa lára ẹ̀wọ̀n sẹ́ẹ̀rí àwọn tí wọ́n ní wọ́n máa sọ ẹlẹ́wọ̀n gangba mi àwọn gan ìwà àwọn bíi tẹ́lẹ̀wọ̀n ni torí pé wọ́n máa wò wọ́n àràn ni wọ́n sì fi e, ọ̀kan ló ṣẹlẹ̀ ní Pakistan lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí náà ló ṣẹlẹ̀ ẹlẹ́wọ̀n kan ọjọ́ máa India wọ́n lọ lọ́wọ́ nínú à ń gbé sùmàmí Pakistan wa mú un wọn á dájọ́ ẹ̀wọ̀n fún un bẹ́ẹ̀ wọ́n gbére ni ẹ̀wọ̀n lọ́wọ́ wà India tí wọ́n ń gbìyànjú láti ìgbà tí wọ́n ti mú pé kí wọ́n bá wọn tú lẹ̀ kò mọ́wọ́ kò mẹsẹ̀ kó ń fi lẹ̀ Pakistan sì ń sọ pé òun ò ní tú lẹ̀ torí ilé ẹjọ́ ti dájọ́ pọ̀ dára ni àwọn ẹlẹ́wọ̀n ẹgbẹ́ rẹ̀ ni wọ́n wá fi lùlù pa lórí tí wọ́n fi pa lánàá lánàá ni wọ́n ní wọ́n sun òkú rẹ̀ òkú rẹ̀ ńná gẹ́gẹ́ bí ìṣesí àwọn mushrikuna India tó pé látàyè làwọn ti jóná dá kíyàmà gbogbo àwọn politician wọn wá pín síwájú òkú rẹ̀ tí wọ́n ń sun ná àwọn ẹlẹ́wọ̀n ẹgbẹ́ rẹ̀ ló lù pa sẹ́yìn pé eyín gán tó lẹ́wọ̀n ní àhámọ́ ọlọ́pàá ibi tí wọ́n máa ń dìtẹ́nì àwọn èèyàn sí wọ́n máa sábà ní àwọn kọ́sítọ́mà kan bẹ̀ tó ti pẹ́ díẹ̀ òun lè ti se tọ́sẹ̀ méjì ń àbí wọn bá ti mú wọn tún padà dá padà ń bọ̀ bá yá tó máa sọ ọ́ lẹ̀ wọn tún dá ti di regular customer kò lè gbogbo ẹni tó bá ti wá wá tó bá ti wá mú náà wá yọọ máa bí kékeré ló fi mú ọ náà wá bí ẹ ẹ ń ṣe báyìí báyìí ni kò kò burú kò ti yan yọọ wá lu wọn sí lu dẹ wọn pé gbogbo oúnjẹ tó bá gbé wá fún ọ òun náà kọ́kọ́ gbé wá fún tọ́ba sí ọjọ́ mẹ́ta bẹ̀ gbogbo oúnjẹ táwọn ará ilé yín bá ń gbé wá tàárọ̀ ni tọ̀sán ni talẹ́ ni bàbá ẹ̀yin káńtà ni ọmọ ẹ̀jẹ̀ tó tún máa ń pẹ́ ẹsẹ̀ sà lórí pọ́ jẹun ló ń jẹ ṣé irú wọn náà máa bẹ lọ́gbọ́ ẹ̀wọ̀n lábẹ́ òfin ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ pé tí wọ́n bá fi yàn sọ́gbẹ́ ẹ̀wọ̀n àwọn ẹni tí wọ́n ní kó wọ́n máa sọ wọn kó wọn má sábòsí sí wọn ṣùgbọ́n ẹ̀wọ̀n ọ̀dà ẹ̀wọ̀n ọ̀dà bíi ilé kéèyàn rẹ́rìn nígbà tó wù kó sunkún nígbà tó fẹ́ ètò kíkọ́ máa rẹ́rìn láì jẹ́ pé ẹ̀rín pa àbí kó máa sunkún nígbà tẹ́nìkan ò só pa ọgbà ẹ̀wọ̀n nìyẹn ṣùgbọ́n àlìjẹ̀nà ọlọ́run bá pè é lálìjẹ̀nà kí ẹ ṣe nítorí pé kò sí lé ń bẹ̀ẹ́ kìí ṣe nítorí pé kò sí nǹkan mí bẹ́ẹ̀ ju àwọn agi lọ ṣùgbọ́n a ti mọ̀ yín pé ilé tọ́jẹ́lé ilé tọ́jẹ́lé ọlá ilé tọ́jẹ́lé ìgbádùn kò lè jógiri lásán tí ò ní lágbàlá kò sì lè jágbàlá lásán tí ò ní ní àwọn arúgbìn àwọn èso mèremère nínú ẹ̀ àwọn èso yìí wá pọ̀ jọjọ àwọn èso yìí lọ lóríṣiríṣi jantirẹrẹ ètòjú òrírí. E tètè ọ̀gbọ́ nípa aró rẹ̀ rí tó tiẹ̀ rúwúyẹ́ lọ́kàn ẹnìkan rí ó kúnnú àlìjẹ́nà pípọ̀ tó wá pọ̀ yìí lọ́lọ́wọ́ fi pè ní àlìjẹ́nà àlìjẹ́nà yìí àwọn ilé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé ọlá tí ń bẹ́ẹ̀ kò sí ilé tá a lè fi wé láyé kò sí ọlá tá a lè fi wé láyé kò sí ìgbádùn tá a lè fi wé láyé nítorí pé ọgbà àlìjẹ́nà àwọn akérèmọ́bù odò ń sàn lábẹ́ àwọn ilé àlìjẹ́nà ẹ̀rí òpin táwa lè ṣe láyé lónìí tá a bá lówó tá a bá sì nípò gẹ́gẹ́ bí àwọn ọlọ́lá ayé tí máa ṣe òun náà ni pé gbogbo ẹni tó bá lówó kì í ṣe ilé lásán ni wọ́n máa ń kọ́ palace ni wọ́n máa ń kọ́ ẹ̀yin sì mà ike palace ó ju lọ àfi tó o bá ti rìn jáde tó o kàn gan sójú kan náà palace ju palace lọ wọ́n dé pálásì míì pálásì yẹn lásán yẹ sọ bàbá àní téèyàn bá lówó débi tó lówó dé kìí ṣe ilé lásán wọ́n máa ń kọ́ wọ́n sọ pé pálásì lágbájá sọ ma pé lọ́dọ̀ tiwa nàìjíríà ń bí tó bá lọ sáwọn bí èkó bí àbújá àtàwọn tó tó sáfù lẹ́yìn wọn ẹnìkí tẹ́ni kan bá kọ́lé kan ilé ẹ̀ wá wò yọkọ síbẹ̀ kí ni lágbájá house